السلام عليكم ورحمة الله وبركاته arúgbẹ́ fún ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá tí adájọ́ lé lọ́wọ́ wípé pẹ̀lú àánú rẹ̀ àti yọ̀ǹda rẹ̀ a bẹ̀rẹ̀ ìjòkó alálálẹ́ eléyìí tí a fẹ́ fi máa tan ìmẹ́lẹ̀ sí àwọn alámẹ̀rí ẹ̀sìn ilé tó ẹ́sì pé ó dojúrú láwùjọ wa yìí pàápàá jùlọ ilé tó ẹ́sì pé àwọn kan tí wọ́n ń pèrà wọn lóní súnnà tí wọ́n ń dàrú máwọn èèyàn lójú nípa alámẹ̀rí ẹ̀sìn adájọ́ lé ọlọ́run ọba lọ́wọ́ wípé a bẹ̀rẹ̀ jókòó náà ọlọ́run ọba yìí ó sì sí rọrùn fún wa gẹ́gẹ́ bí a ṣe gbèrò ipé kí ó wáyé bẹ́ẹ̀ adúpẹ́ fún Ọlọ́run bá tí ó ṣe oore yìí tó ṣe fún wa a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá bákan náà fún àwọn oore ọlọ́kan ìjọkan ilé tó ẹ́sì pé Ọlọ́run bá alikiola ó ń ṣe lé wa lórí abẹ́ Ọlọ́run bá àlékún ìkẹ́ Ọlọ́run bá àti ìdára àti orí Ọlọ́run bá kọ́nà bá alikiola kọ́mọ̀ sí fún ẹnìkọ̀ọ̀kan wa atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́run ọba àti orí àjẹ́jẹ́ tán ọlọ́run ọba fún annabiwa muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé annabi sallallahu alaihi wasallam àtàwọn sahaba annabi àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run ọba pẹ̀lú lànà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbìdàl qiyama bákanáà àtọ́jẹ́ sí pé a dìde sí ẹ̀sìn ọlọ́run ọba láti dáàbòbò ẹ̀sìn ọlọ́run ọba gbogbo apátápátá ilé tó yẹ sí pé a máa ń fi àsìkò wálẹ̀ a sì máa ń ná owó wa ná àlàáfíà wa ná ara wa lórí báwo ni ẹ̀sìn ọlọ́run ọba báwo ni ó ṣe lékè abẹ́lọ́run ọba àlékíọlá kọ́lọ́run ọba kọ́mọ́sálà ìsanwálẹ̀sàn rí a bẹ̀rẹ̀ látorí imamu masjidi a imamu a masjidi fatima abu hudhaifa a sheikh ali bawa bẹ̀rẹ̀ látorí wọn ní fi dórí abu maryam afáwa ibrahim ó tó yẹ́ sí pé àwọn náà lọ́wọ́n bá alékẹ́ lálò ní sábàbí ààyè yìí tí tó fi dórí ẹni tọ́lọ́wọ́n bá alékẹ́ lájogún ààyè yìí gangan fún tọ́lọ́wọ́n bá alékẹ́ láni kó fílẹ̀ fún ẹ̀sìn ọlọ́wọ́n bá àti fún ìtàn ẹ̀sìn ọlọ́wọ́n bá ká tí tó fi kárí gbogbo àwọn ọmọ ìyá lákan abẹ́lọ́wọ́n bá alékẹ́ ọlá kí bá kọ́mọ́sálẹ̀ sanwálẹ̀ sanrí lórí ìdìde sí ẹ̀sìn ọlọ́run ọba lórí ìgbárùkù ti súnà nabi sallallahu alaihi wasallam abẹ́lọ́run ba alikiola kọlọ̀n kọmọ́ dùn wá ní ládàá rẹ̀ la ilaha illallah na'am a gẹ́gẹ́ bí nǹkan tí a gbèrò láti máa ṣe tí a gbèrò láti máa yanjú òun náà ni ìrújú ilé tó yẹ sí pé àwọn alkhawarij àwọn atakfiriyun ilé tó ẹ́sì pé wọ́n ń tàn káàkiri nínú ẹ̀sìn ọlọ́run ọba ilé ìbáyìí lọ sọ́dọ̀ ọ̀ràn yẹn léwa lórí láti má dákẹ́ nítorí wípé ìrí àwọn aburú báyìí kó máa kọjá láwùjọ wa kéèyàn wá dákẹ́ lé lórí èèyàn ń béèrè fún ìbínú ọlọ́run ọba nìyẹn ẹgẹ́ bí hadithu annabi sallallahu alaihi wasallam tó wà nínú sunanu abi dawud alaihi rahmatullah annabi sallallahu alaihi wasallam ó ní inna nasa idha ra'aw adh-dhalima falam ya'khudhu ala yadayhi awshaka an ya'ummahum Allahu bi'iqab annabi sallallahu alaihi wasallam ó ní inna nasa dájúdájú àwọn èèyàn ìdárọ́ au azọ́ọ̀lìmà tàbá ti rí alábòsí dájúdájú tí àwọn èèyàn bá rí alábòsí falamya ṣùdú àìláyàdé tàn wá gba lọ́wọ́ mú kọmọ́ sí àbòsí ma tún a máa kọ aburú yìí fún tún wọ́n wòran lórí àbòsí tí ń ṣe au ṣaka ayyà umarallahu bí ẹ̀kọ́ọ̀bẹ anábìní láìpẹ́ láì jẹ́nà ọlọ́run ọba àlékẹ́lá yóò padà àtàbáwà sọ pálábòsí ọ̀nà táwọn èèyàn máa ń gbà sí àbòsí ọ̀nà tó pọ̀ ni àmìlẹ̀ tọ́kàn àwa táwà fẹ́ yanjú torí pé ní táǹpẹ̀ lábòsí àbí àwọn azolimun àwọn alábòsí òun náà ni alladhina yad'una al-ashya fi ghayri mawadi'iha òun náà làwọn tí wọ́n máa ń gbé nǹkan sí àyè ibi tí ó tọ́ nabi sallallahu alaihi wasallam àbọ́jẹ́ ìdájọ́ ẹ̀sìn ọlọ́run ọba tán bá ti ń gbé sáàyè ibi tọ́lọ́run ọba àlékẹ́lá ò gbé sí tán fún ní ìdájọ́ tọ́lọ́run ọba àlékẹ́lá ò fún tán ń gbélé àwọn èèyàn lórí ìdájọ́ tọ́lọ́run ọba àlékẹ́lá ò gbélé wọn lórí àwọn eléyìí azzalimuni ni wọn alábòsí ni wọn so tá bá wá rí wọn tá dákẹ́ tí a kọ aburú yìí tí a má gbógun ti aburú yìí ẹgẹ́ bọ́lọ́run ọba àlékẹ́lá ṣe fún wa lágbára ọlọ́run ọba àlékẹ́lá ó fìyà jẹ wá ni pé inna nasa ìdàrọ́ au azọ́lim falam ya ṣudu aláyàdé au ṣaka ayyà ummahumullahu bi ẹ̀kọ́bin min táwọn yẹn bá ti rí alábòsí tán àwọn akọ́dí tán àkọ́fún kan àkọ́fún kọ́ mọ́sàbòsí má tán dákẹ́ tán wòran nígbàtí ya ọlọ́run ọba alékẹ́lẹ́ ọba sọ̀kalẹ̀ láìpẹ́ láì jìnà ọlọ́run ọba alékẹ́lẹ́ ò fi ìyà kárí gbogbo wọn ni nítorí ẹlọ́fà ló fi jẹ́ sí pé àwa wò pé inú ojúṣe wa ni ká dìde sí àwọn aburú tí ń lọ láwùjọ wa yìí pàápàá jùlọ aburú àwọn al-khawarij torí pé bẹ́ẹ̀ láti fẹ́ mú àwọn al-khawarij àwọn náà làwọn tó ẹ́sì wọ́n ń pe mùsùlùmí ní kéfèrí pẹ̀lú iṣẹ́ tí è ṣeṣẹ́ kúfrù àwọn tó ẹ́sì wọ́n máa pèyàn ní kéfèrí pẹ̀lú iṣẹ́ tí è ṣeṣẹ́ kúfrù àwọn ni al-khawarij ilé tó ẹ́sì pé wọ́n kún àwùjọ táwa wà a pàápàá jùlọ àwọn ọmọlẹ́yìn àti ọ̀gá wọn àti gbogbo wọn kọ́wátá ọ̀gá àwọn ọmọ jẹ́ Muhammad bin Ali Jabata àti àwọn ọmọ lẹ́yìn ẹ̀ àwọn yìí gangan àwọn là ń pè ní al-Khawarij inshallah ta'ala ìjókòó yìí afẹ́fí máa tàmálẹ̀ sí kí ló fà tó fi jẹ́ Khawarij nítorí wípé wọ́n ń pè àwọn mùsùlùmí ní kèfèrí pẹ̀lú iṣẹ́ tí èṣẹ́ṣẹ́ kúfúrù wọ́n ń pè ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ní kèfèrí pẹ̀lú nǹkan tí ó gbéyàn jáde kó nínú Islam pẹ̀lú panupọ̀ gbogbo alùsùn náà wal jama'a ilé tó ẹ́sì pé a tàmálẹ̀ sí lẹ́yọkọ̀ọ̀kan pẹ̀lú ògbọ́lọ́wọ́n naam so eléyìí báyìí ó jẹ́ àwọn ọ̀rọ̀ tí síwájú kálẹ̀bà àmà nǹkan tí àgbédání kálẹ̀bà àmà bí nǹkan yìí ṣe pàtàkì tó pé kò dá kíyàn máa wo aburú yẹn láwùjọ kíyàn wá dákẹ́ kíyàn wá ṣe bí ẹni pé wọn ò rí so eléyìí báyìí lọ́lọ́wọ́ bá lékẹ́lá fi kó parun báwọn bànú Israel ala lisani ala lisani Dawud wa Isa ibn wa Isa ibn Maryam ala lisani Dawud wa Isa ibn Maryam ọlọ́wọ́n bá alékẹ́lá sẹ́bilé wọn ọlọ́wọ́n bá ṣépè láwọn yahudi àti nasọ́rọ́ lórí àwọn anabi dawud àti isa ọmọ maryam nítorí pé wọn kí ń kọ aburú láàrin ara wọn náà ni náà bákan náà nínú àwọn nǹkan tí ó fi pàtàkì tó dẹ̀ fi jọ́ràn yẹn lé wa lórí láti máa gbógun ti aburú wọ̀nyí òun náà ni ọ̀rọ̀ tí alimamul barbahari rahimahullahu ta'ala ìkànnà àwọn àfáà súnnà ni tí wọ́n ti sẹ̀mí ní àsìkò tí ó lé ní àsìkò tó lé ní ẹgbẹ̀rún ọdún sẹ́yìn nínú àwọn ashabu imami malik rahimahullahu ta'ala òun náà ni alimamul barbahari nínú àwọn nǹkan tí wọ́n sàlàyé fún wa nínú tíra àwọn sharhu sunna tí a bá lọ wò page 38 nínú tíra yìí wọ́n ni wa'lam anna al-khuruja min at-tariqi ala wajhayn wọ́n ni lọ́mà ìwọ mùsùlùmí tí ó ní àkólítà ẹ̀sìn rẹ wípé annal khuruja min at-tariqi ala wajhayn wípé ọ̀nà tí yàn máa ń gbà jáde kúrò lójú ọ̀nà ọlọ́run ọba kúrò lórí ìlànà nabi sallallahu alaihi wasallam ọ̀nà tí yàn máa ń gbà jáde kúrò nínú sunna nabi ala wajhayn ọ̀nà méjì ló pín méjèèjì la gbọ́dọ̀ máa sọ́ra fún láti gbọ́dọ̀ gbógun tì wọ́n ni amma ahaduhuma ẹ̀rí alákọ̀ọ́kọ́ nínú méjèèjì farajulun zalla ani tariq òun náà ni ọkùnrin